إنا كل شيء خلقناه بقدر وما أمرنا إلا واحدة كلمح بالبصر الحمد لله الذي لا راد لقضائه فالملك كله له والأمر كله له يفعل ما يشاء ويهكم ما يريد لا يسأل عما يفعل وهم يسألون والصلاة والسلام الأتمان الأكملان على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba Allah ọba tí kò sí tí ó lè dá àkọọ́lẹ̀ rẹ̀ padà lórí ẹ̀dá nínú sánmà àtilẹ̀ tọ́lọ́mbà ti kádàrá pé yọ́ ṣẹlẹ̀ sẹ́dàá ọmọ ṣẹlẹ̀ sáàmì ọlọ́wọ́ba aláàtí ọwá kádàrá wa pé ká máa jẹ́ mùsùlùmí òdodo abẹ́ nínú àánú rẹ̀ ìsìláàmù náà kọ́lọ̀mọ́gbà lọ́wọ́ ẹni kọ̀ọ̀kan wọ̀ gbogbo tọ́lọ́wọ́ba aláàtí ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa lórí èyí tí ó wà ní àkọọ́lẹ̀ ọlọ́run tọ́lọ́run fún wa ọlọ́mọ́gbà lọ́wọ́ wa àwa bẹ̀ẹ́ pẹ̀lú agbára rẹ̀ pẹ̀lú àánú ẹ̀ kọ́lọ́hún mọ́sá eh, nu omi kó lójú ẹnì kọ̀ọ̀kan wa lérí gbogbo àwọn ṣòro wa gbogbo yìí tó ń já wa láyà kọ́lọ́mọ́sá fẹ́ ọlọ́kàn balẹ̀ ń bẹ̀ gbogbo yìí tó ti lọ kọ́lọ́mọ́sá dá padà fún wa ìkẹ́ ọlọ́run ọlà ọlọ́run kọ́mọ bá anẹ́bùwá Muhammad sallallahu alaihi wasallam ẹni tó júwe ọlọ́run ọba fún wa wípé ọba yìí ọba tí ma ń ṣe tó wù ní yọ dájọ́ fẹ́ dá kò síbi tẹ́yìn lè gbé ẹjọ́ ọlọ́run ọba lọ wọn kì í àfíìlì níwájú ọlọ́run ọba yìí lọ́ba tó pé a kì í bí ipe kí ló dé tó fi ṣe báyìí tọ́ba ti ṣe tó fẹ́ ṣe òun ti parí ẹ̀ nìyẹn àwọn èèyàn ni ọlọ́run máa ń bí ipe kí ló dé tó wọ́n fi ṣe báyìí ètò ọlọ́run ọba lórí ilẹ̀ nínú sọ́mà ọlọ́run ọba àlá ó ń fi ń júwe agbára rẹ̀ lérí gbogbo ẹ̀dá ẹ̀ àwa bẹ̀ pẹ̀lú agbára ẹ̀ àtàánú ẹ̀ kọ́dàkùn kọ́lọ́run mọ́sẹ̀ ṣàánú wa. ìkẹ́ ọlọ́run kọ́ bá gbogbo àwọn sàábé kọba gbogbo àwọn ará ilé ànábì fata àti gbogbo àwọn ẹni rẹ̀ tọ́tẹ̀lé wọn kọlọmọsá ìfàwa náà lépa bá wọn ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin sisters wa ẹ̀yin brothers wa àwa àfà àwọn olùgbàgbọ́ òdodo àwọn ẹlẹ́sìn ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ní káfí sọ̀rọ̀ nírọ̀lẹ́ yìí ọlágbára púpọ̀ ó ṣe pàtàkì nínú sẹ̀mí wa òun náà ni al-imanu bil qadari khairihi wa sharrihi ìnígbàgbọ́ sí kádàrá nítorí bá ṣẹlẹ̀ sí wa àti àwọn tọrọ kiri wa àti tó ṣẹlẹ̀ sẹ́lòmíì náà ta nímọ̀ nípa ẹ̀ ipé ọlọ́run ọba aláà ló tó bẹ́ẹ̀ ní wá jẹ́ nǹkan míì tí ó dùn wá nú ní máa jẹ́ nǹkan míì tí ó bà wá jẹ́ kádàrá máa alìyímánu bẹ̀rẹ̀ kọ́dánù ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin sisters wa ìgbàgbọ́ nínú kádàrá khairihi wa sharrihi èyí tó bá wa láàmú àti èyí tí kò bá wa láàmú ó wà tasdiqul jazimu òun náà ní kéèyàn ó gbàgbọ́ sínú ọkàn rẹ̀ tí ò ní síyèméjì ń bẹ tí ó fi pàdé ọlọ́run bí anna kullama yaqa'u fil kawni ipe gbogbo tó ń ṣẹlẹ̀ nínú ayé من خير أو شر، bóyá dáadáa ni هو بتقدير الله لأزلي. llahi la azali ọlọ́run ti kádàrá rẹ̀ ó ti tó kalẹ̀ kọ́lọ́run tó dá sánmà àtilẹ̀ àti gbogbo àwa tí ọlọ́run fẹ́ lo kádàrá lára wa àyè tí ìdáyé tí wọ́n ti kọ́ kádàrá wa gbogbo ń tá jẹ́ àti gbogbo ohun tá a jẹ gbogbo ohun tá a dà gbogbo ohun tá a ṣe àti gbogbo ohun tí ó ṣe wà ètò wọn kọ́ ńjọ yẹn kò ní yẹ títí tẹ́dà ó fi tẹ́rí gbà sọ méjì náà wá ní al-imanu bil qadari khayri wa sharrihi èyí tí yóò bá wa láàmú táwọn arẹ́rìn-ín tí ni wọ́n máa dùn àrọ́yà ojú òtútù ààrẹ rìnrìn gbà mí àwọn èèyàn tó máa bá wa rìn kádàrá ni ìwọ ẹ̀ bá ń dúpẹ́ lápẹ́ àwọn èèyàn pé à mo ń ṣe mọ́lẹ́lẹ́ ọkọ lẹ́nu mo ń ṣe ìyàwó èmi náà bímọ ẹ wá wọlé tọ́lọ́ ńkọ́ ẹ wá wo mọ́tò ọ̀rẹ́ ẹ má bọ̀ ẹ wá wo mọ́tò tọ́lọ́ rà fún mi èmi náà lọ́kọ láyé wọ́n fún mi ní físà wọ́n ní kí n má bọ̀ wá sí Amẹ́ríkà àbí wọ́n ní kí n má bọ̀ wá sí Mákà <laughs> wọ́n fi mí joyè wọ́n fún mi promotion kádàrá ni wọ̀ṣárihi ẹlẹ́ẹ̀kejì náà láburú òun náà ni àdáwò èyí tọ́jẹ́ pé yọ gbomi lójú èèyàn tẹ́yìn bá sun tán àwọn èèyàn tí wọ́n bẹ lẹ́gbẹ̀ẹ́ èèyàn wọ́n wọn abáyàn sùn yókù lọ wọ́n ní ẹni tí nǹkan ṣe náà ó ti ṣe kíni ó ti dákẹ́ ah, nǹkan bẹ lọ́dọ̀ ọ̀lọ́ wọ́n ní sọ́nà ti débẹ̀ láàárọ̀ yìí Ah, ọlọ́dà o ọlọ́wọ́n bíọ́ wọ́n sà fún ní sùúrù nígbà àdánwò ọmọ ìyá aláàmàhálà ọmọ àṣẹlẹ̀ wàá rẹ́rìn wàá sunkún wàá kó jọ ọmọ náwó yàfùyàfù tó bá padà yá ọlọ́run lè dán wọ́n kádàrá tí أعوذ بالله من الشيطان الرجيم ọlọ́wọ́ bá ní huwa lẹ́dí adhaka wa adìka ọlọ́wọ́ ní èmi ọlọ́wọ́ bá yín èmi mò ń pa yín lẹ́rìn o wa adìka èmi mò ń sì pa yín lẹ́kún bẹ́ẹ̀ bá ti rẹ́rìn ẹ máa dúpẹ́ bẹ́ẹ̀ bá sì ti sunkún ẹ máa pè mí kí n nú mi kúrò lójú yín ẹ máa pè mí kí n ṣàánú yín.

ó ní àkùbírí mi anil iman ó ní rẹ̀ muhammad mọ́sá ìsàlàyé fún mi kí là ń pè ní gbàgbọ́ kí lè yẹn ó ní tá a fi mọ̀ pé yẹn gbàgbọ́ anabi náà tó mìíràn bìlá wa malaikatihi ó di méjì wa kutubihi ó di mẹ́ta wa rusulihi ó di mẹ́rin wal yawmil akhir ó di márùn kí ni wọ́n fi parí jama wal qadar ọgbọ́lọ́gbọ́ ọgbà àwọn anabi gbọ́ ọgbà tíra gbọ́ ọgbà jálẹ̀ kíámà gbọ́ ọgbà àwọn tíra gbọ́ ọgbà ọlọ́run gbọ́ àwọn màláíkà gbọ́ ọgbà tíra gbọ́ ọgbà ọjọ́ àlùkìyámà gbọ ọgbà àwọn tèmi ọyàtọ̀ sí ti sí ti tèmi bí kálukú bá ṣe bára anabi sallallahu alayhi wa sallam wọ́n sàlàyé fún Jibril tọ́ ọba ti gba kádàrá gbọ́ gbogbo ògbó ìgbàgbọ́ márààrún tó kù ọ̀gbà gbọ́ kò wúlò fún ọ ó lè wà ní jánà láì nígbàgbọ́ ó sì gbọ́rọ̀ fẹ́ẹ̀lì nínú ọ̀kan nínú àwọn àgbàgbọ́ mẹ́fẹ̀ẹ̀fà yẹn ọ̀gbà tẹ́rà gbọ́ ó lè wà ní jánà ọgbà màláíkà gbọ́ ọgbà àwọn òjíṣẹ́ gbọ́ ọgbà àwọn òjíṣẹ́ gbọ́ ọgbà ọlọ́ngbọ́ ọgbà ọlọ́ngbọ́ ọgbà nẹ́bì gbọ́ ọwọ́ àgbà márààrún gbọ́ àmọ́ ọlọ́ọ̀gbà kádàrá kò sáàlì jẹ́nà tó fẹ́ wọ̀ iná lẹ́dínà àmọ̀nà wà mílù sọ́ọ̀lẹ̀ ha ti tọ́lọ̀ ní àwọn tó wá gbàgbọ́ wọn wà èyàn ká ní tìlà hún jẹ̀nà tó lè fi dáwù sí lóṣùdà àwọn tó wọn máa jòkó sínú àlè jẹ́nà tí wọ́n máa sinmi bí àwọn onígbàgbọ́ ni mẹ́fẹ́ ìfà yín gbọ́dọ̀ pé ọ̀rọ̀ kọjá pé àìbí ah, mo ti gba márùn nínú mẹ́fà nígbà kó ẹ̀ka mẹ́fà kalẹ̀ nígbà gba márùn ọ́fà sí mẹ́fẹ̀ẹ́fà gbọ́dọ̀ pé tí ò gbọ́dọ̀ sí iyèméjì ń bẹ tí èèyàn fi tẹ́rí gbà sọ ìgbà náà lèèyàn kúre lèèyàn káàbọ̀ Yorùbá àwa la gba gbogbo àwọn márààrún gbọ́ ẹ mọ̀ bí tọ́pọ̀lọpọ̀ Yorùbá ti ń fèlì jama àlè ìmánú bẹ̀lẹ̀ kọ́dà ìdè kádàrá Ọlọ́hun ọ̀fẹ́ bọ́lọ́hun sì tó ètò òun òun máa yí padà sáà ní ní Yorùbá fẹ́ràn káàkiri ọ̀dọ̀ àwọn adáhùn ṣe ètò tọ́lọ́ ń tò fún olóhùn ọ̀fẹ́ olóhùn fẹ́ yí padà yóò bá ń gbé nǹkan jẹ torí ó gbà pé iṣẹ́ ọ̀sẹ̀lẹ̀ sóhun kò gbọ́dọ̀ jóhun <laughs> wá ìtọ́ jóhun yóò bá máa lára àníwá ìtọ́ jóhun tí ò jé mi nígbà tí ọgbà kádàrà ọmọlàkejì ẹ̀ anábìnrin la yuminu abdun anábìnrin ẹrú kan ò tí ì di onígbàgbọ́ ata yumina bil qadari khayri wa sharrihi ó nígbà tó bá gba kádàrá bọ́yá èyí tó dùn ma àbí èyí tí kò dùn ma minallah ìpínlẹ̀ àtọ̀dọ̀ ọlọ́run ló ti wá ata ya'lama kò lè tí ì di onígbàgbọ́ tí ó fi mọ̀ pé anama asabahu pé gbogbo ń tó ṣẹlẹ̀ sí ní aburú lam yakun liyuqti'ahu kò ní sáláì ṣẹlẹ̀ sí gbogbo tó ṣẹlẹ̀ pátá kò ní fi kan kọ́ àjẹ́ lọ́rùn kò ní fìkan kọ́ oṣó lọ́rùn ìjọ ọmọ sọ náà ni pé kádàrà wà á nàmà àkútọ́ awú gbogbo ń tọ́bá fò dá láburú lámúyẹkùn lè sí ìbàwò ọ gbọ́dọ̀ gbàgbọ́ pé ní tó fòun dá yẹn tí ọba sínú kádàrà kò ní fòun dá ọ̀sáré lójú títí ọ̀fẹ́ kọjá ó rí tírélà tó ń bọ̀ ọ̀padà ibi ọ̀padà sí tírélà tó ń gbabẹ̀ ó tún bọ́ síwájú tírélà bá gùn mọ́lẹ̀ bó ṣe gun mọ́lẹ̀ lọ́ba dìde padà lẹ́yìn ìgbà tí ó lè là lọ <laughs> kádàrá ni ìtọ́wà ní kádàrá ni pé tírélà yẹn ò ní ṣe kíní kò ní pa kò gbọ́dọ̀ gbà pé kíní kan lọ ṣẹlẹ̀ kíní kan lòun lò kíní kan lòun ní àwọn nǹkan ni wọ́n wá ń di ọ̀rọ̀ wọn ni ó jẹ́ kí tírélà wọn pọ̀ ni ó jẹ́ kí tírélà wọn pa wọn tọ́wọ́ wa náà kọ́ lẹ́nu pé yọ pa ọ́ bó dìdìkudù sídìí bó sosokuso mọ́ra gbogbo yẹn jọ fọ́nká sójú títì tó bá ti wà nù kádà àlùkọ́dàdù sírùlá fi kàlùkìhì àwọn àlùfáà àwọn ní àṣírí tọ́lọ́run fi pamá lára àwọn ẹrú ẹ̀ sẹ́nìkan kan mọ̀ bó ṣe tó òun náà ní kádà imam ahmad bin ambali inú àwọn àlùfẹ́sì ó ní àlùkọ́dàdù kúdìrọ̀tùlá ya'ala al-ibad ó ní kádàrá ọlọ́wọ́n rí sí pé òun náà ní agbára tí ọlọ́wọ́n bá aláà tó fi jẹ gàba lérí gbogbo ntọ́dá ẹnìkan ò lè yọ kúrò lábẹ́ kádàrá tọ́lọ̀ ń kọ fún àti gbogbo tí ń sọ̀rọ̀ àti tí ò lè sọ̀rọ̀ àtàwọn màláíkà àtàwọn anábì ọlọ́run àtàwọn àjẹ́ àtàwọn oṣó àtàwọn àfà àtàwọn pásítọ̀ àtàwọn anábì ọlọ́run àti ṣaitan àti ibilis gbogbo tọ́lọ̀ ń dá pátá ìtọ́lọ̀ ń sọ pé yọ sí nǹkan òun kò sí tí ó yẹ ó jẹ́ àmọ̀ kò sí agbára kankan ma lẹ́yìn ọ̀dọ̀ Allah àjẹ́ tí wọ́n kádàrá pé yóò ní malaria tí o sì agbára tí fi ń yẹn kò rí agbára yẹn fi sàn kúrò níbi typhoid wọ́n admit àjẹ́ àbí àwọn àjẹ́ ìlú yín wọn kì í admit wọn ìrọ́ náà gbàgbọ́ ságbára yọ̀ọ́ rí àjẹ́ yẹn kò sí tó lè yẹ ọmọ rẹ̀ ẹ̀rí pọnú koran rẹpẹtẹ tọ́lọ́mọ bá aláàfin sọ fún wa pé ká lè ṣe jẹ́jẹ́ ká lè ba búbú fọlọ́hún ká máa dúpẹ́ ká sì máa pè é ká sì máa bẹ̀ ká sì máa retí àánú ẹ̀ ọlọ́run bá ní wa khalaqa kulla shay'in faqaddarahu taqdira wa khalaqa kulla shay'in faqaddarahu taqdira ọlọ́run bá ní ó dá gbogbo nǹkan ọba yín dá gbogbo nǹkan ó wá lẹ̀ kádàrá rẹ̀ máa la nǹkan báyìí ó ayé nígbà báyìí yóò kú nígbà báyìí ní tí ó ṣẹlẹ̀ sí ní ní tí ó ṣe é nìyí gbogbo nǹkan kọ́dà kìí sèyàn nìkan èdè gbogbo àwọn nǹkan tí ó lè sọ̀rọ̀ òkúta tọ́lọ́n bá ní kádàrá rẹ̀ ó padà dé nàìjíríà wọ́n tà sí nàìjíríà ń bí flanki flanki tọ́lọ́n bá ní china ní wọ́n ti fi kan ṣíà oyé wọ́n tà síbẹ̀ gbogbo nǹkan tí ń lọ tí ń bọ̀ nu ayé ń lọ pẹ̀lú ìbámu lérí àkọọ́lẹ̀ tọ́lọ́n tọ́lọ́wọ́n bàálà fi kún sílẹ̀ gbogbo nǹkan ọlọ́ba tún sọnù àyà mi ọlọ́ba ní inna kulla shay'in khalaqnahu bi qadar ọlọ́ba ní àwa ọlọ́run adá gbogbo nǹkan pẹ̀lú kádàrá nígbà dátán a ṣètò kádàrá kádàrá rẹ̀ gbogbo nǹkan àwa ọlọ́run ọlọ́run tún sọnù àyà mi ọlọ́ba ní wàláwó basatọ̀ lọ orísùkọlẹ̀ ìbáàdì ọlọ́wọ́n bá ní kí ọlọ́wọ́n bá yín tọ́ba yẹn lè da owó lẹ̀ fún yín tọ́tẹ owó lẹ̀ fún yín tí gbogbo yín yín nínú millions billions làbàgà òfin làárù ọlọ́wọ́n ní ìbàjẹ́ máa ṣe lórí ilẹ̀ wàlákin àmọ́ yóò náà zèlò bí kọ́dà rí yẹn máa yẹ ṣáá ọlọ́run bá ní òun wá ń sọ ọ́rísìkì kalẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan yín pẹ̀lú ní tó ń bù sínú kádàrà rẹ̀ bó bá ṣe wò wọn ọlọ́run ẹlòmíì gbogbo owó tí ọ̀nà tó fi jáde láyé kò ní di one thousand lọ ilé <laughs> wa ti ná ẹ nine hundred fifty naira wọ́n ní wọ́n ní wúkọ́ wọ́n ní di míìkì ẹ̀hẹ̀ wọ́n ní da míìkì fifty naira wọ́n ra mílíkì ẹ́ èlélógún tó fi one thousand ẹ́ ó kú fifty naira táwọn ra mílíkì fifty naira tọ́ba ìdí mú tọ́ba yìí ó bá dákẹ́ ẹni tá a ní one billion ló máa ná láyé ọlọ́wọ́n bá ní wàláàkín yunazzilu bi qadari ma yasha ọlọ́wọ́n bá ní kò sí tí ó máa di lọ́wọ́ tí òfin ní lówó yẹn ẹ̀ńtọ́lọ̀ ni ọmọ bí ma ọmọ bí ẹ̀ńtọ́lọ̀ ni kò ní bí kò sẹ́ni tó máa fún lọ́mọ ẹ̀ńtọ́lọ̀ máa ní ọjọba ọmọ àdọba kásì máa pè é ní ọba lọ́la <laughs> ládìwà tí wọ́n ti bí tí ó fi darúgbó tí ó fi wúrun funfun kò ní jẹ kankan nígbà tó lé pé inú kádàrá kò kí sọba lọ́la <laughs> tọ́ba ti gba kádàrá gbọ́ ò ní bẹ̀rù mọ́. ẹ̀rù òsì níbà ọmọ ọkàn gbára lé ọba tí ó lè tò ọ máa dúpẹ́ ọ dẹ̀ máa bẹ̀ẹ́ yọ wá sí ọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹyin bàbá wa ẹ̀yin ìyá wa àníwá wòlò kọ́dà wọn láwọn ìran ìran kádàrá yìí wọ́n ní yọ̀dà ká mọ àwọn types of destiny àlùkọ́dà lọ́la àn wọ́n ní kádàrá kan bẹ tọ́jẹ́ pé gbogbogbò ni àlàázálí ọlọ́run ti ṣètò ẹ̀ kó tó di pé ọdá sánmà àtìlẹ̀ eléyìí ni alùpàdàrò àzàlì ọlọ́run bá ní má asaba min musiba ọlọ́run bá ní musiba kan ò ní báyìí fil ardi wala fi anfusikum wàlá fi àǹfúsìkún ọlọ́run bá ní kankan òní báyín àdánwò kan òní báyín ilá fi kitab àfikò ti wà nínú ìwé kádàrá yín min qabli anábùrà ha anàkàlùkọ̀ ha ọlọ́run ní ká tó dá yín ká tó dá sánmà tilẹ̀ ìlà ti kọ́ sínú ìwé kádàrá yín sánmà ò tí ì dé ilẹ̀ ò tí ì dé àwa tí èèyàn náà ò tí ì dé tọ́lọ́run ti ṣètò ìṣẹ̀mí gbogbo wa tá ìtọ́lọ̀ ń kọ́ níjọ́ yẹn kò sí tọ́ máa yẹ suratul hadid ayah twenty two. eléyìí ni destiny before creation Allah nìkan ó ti òun lọ wà níbẹ̀ ọwọ́ apàṣẹ fún kálám ó ní ọyá máa kọ́ àkọ́kọ́ tọ́lọ́ ń kọ́kọ́ dá kí jama kọ́lám. yẹ́sà ní Muhammad náà kọ́ dá o ẹ̀hẹ̀ kọ́ mọ́ ṣe súnfì wọ náà o ẹ̀hẹ̀ tani wọn kọ́kọ́ tani anabi sọ pé ọlọ́run kọ́ dá <laughs> kí ni anabi lọ́lọ́run kọ́kọ́ dá alikọ́làm awwal ma khalaqa Allah alikọ́làm ọlọ́wọ́n ni wọ́n yá máa kọ́ máa kọ́ gbogbo ọjọ́ ṣẹlẹ̀ láti bẹ̀rẹ̀ ayé dókun ayé ìjọ yìí ni wọ́n kọ́ pé mi àti ẹ̀ á máa jẹ́ muslim ọ̀jẹ̀ á máa ìwọ́gun ò tí ì dárígbà wọn tàà fi bọ́yàwó lọ bẹ lọ́hùn níjọ́ yẹn ni wọ́n bu arísìkí fún ọ ò tí ì dárí tàà fi wọ́n lọ sọ fọ́lọ́ kọ́lọ́n sí ọmọ sísẹ́ yẹn <laughs> eré náà ń pè ní alikọ́dàrú am alikọ́dàrú azali ẹlẹ́ẹ̀kejì alikọ́dàrú ọmọrí kádàrá tí wọ́n bù fún wa tó jẹ́ nígbà tí a wà nínú ya wa nígbà tí ìdẹ́dá wa tó pé sínú ya wa kádàrá eléyìí ọlọ́run ti káwọn màláíkà ọ̀sán kọ́ kalẹ̀ táwa ti délé ayé sáfì kúnlé ayé tó ní ṣe pẹ̀lú àsìkò tá a fẹ́ lò láyé anábìnrin tí ìdẹ́dà yín bá ti pé fún ma yóò rí salu iléyìn al-malak ọlọ́run ọ̀ràn màláíkà yóò ràn sí ọ̀yánfò fi ró yóò wá fẹ́mi sí ọlá ọmọ abẹ́rẹ́ sí máa mí nìyá rí pé àkíní ah, kan ti mí nínú àpòdùkẹ́hùn nínú ọkùnrin wàyí umaru bi kẹ́tìbí àrùbá ìkẹlìmáàt ọlọ́run wa pàṣẹ fún àwọn màláíkà pé ọyẹ kọ̀ọ̀kan mẹ́rin ilẹ̀ fún ọmọ jòjò lóyìn tí ń lọ́lọ́ ayé bí kẹ́tìbí rísíkì hí ẹ̀kọ́ ya rísíkì tí ó tẹ̀ lọ́wọ́ wà á jẹ́lì hí ẹ̀kọ́ ìgbà tí yọ jáde láyé wà á mẹ́lì hí gbogbo àwọn iṣẹ́ máa ṣe láyé ẹ̀kọ́ wà ṣàkí aw olórí ibú ni àbólórí ire ẹ̀kọ́ ilé ìdágbé ni alkọ́dárú al'umri ẹlẹ́kẹta alkọ́dárú sanawi wọ́n tún wá kọ kádàrà ọdún kan ọdún kan tó yẹ máa lò bẹ̀rẹ̀ ni wọ́n máa kàn yẹn fi laylatul qadr lóru laylatul qadr náà fi ní òru yẹn èyàn gbọ́dọ̀ gbìyànjú kọ́ máa ṣèbáàdà kọ́ máa ṣàdúrà tọ́lọ́wọ́n bá ní fíhà yufraqu kullu amrin hakim ọlọ́wọ́n bá ní fíhà nínú òru yẹn lọ́lọ́wọ́n bá ọlọ́wọ́n kọ kádàrá ntí ó ṣẹlẹ̀ lọ́dún lérí gbogbo ẹ̀dá ọlọ́wọ́n wọ́n tọ́ bá wá ń sàdúrà lóru Lailatul Qadr tọ́wọ́ máa lu bàtà nígbà wọn kan lu bàtà nù àwọn alálàáfà àwọn míì lu bàndírí àwọn míì lu gángan àwọn alájà àtàlájì ń dó lóru Lailatul Qadr àwọn yẹn tuntun gọ̀dì sínú àbí kọlọmọsá di wọn gbọ́n òru yẹn wọ́n máa kan tí ó ṣẹlẹ̀ lọ́dún kan àlùkọ́dàrú yaumi wọ́n ní wọ́n tún kọ ti ojúmọ́ daily destiny wọ́n <laughs> ti wà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bàálà oníkùnlẹ̀ yaumin ni huwa fi sha'an ọlọ́run bá ní gbogbo ojúmọ́ lòun ọlọ́run ọba lòun pàṣẹ lérí tí ó máa ṣẹlẹ̀ sí yìí lójoojúmọ́ ewé tó bá ti jí lóru àlẹ́bẹ̀rẹ̀ ká máa ní àṣùbáhánà wà àṣùbáhà múlíkù lílà àtúnjí láàárọ̀ yìí o ọlá rẹ̀ sì ń bẹ lọ́wọ́ rẹ̀ o alhamdulilá adúpẹ́ o ọmọ wa sàwọn àdúrà yẹn lọ ọmọ sàwọn àdúrà yẹn lọ torí kí kádàrá dáadáa kó lè bá ṣẹlẹ̀ sí ọ ní ìjọ yẹn àríkánù ìmánu bil qadar allati wajaba al wọ́n ní èèyàn lè gba kádàrá gbọ́ àfi tó bá gba àwọn e-, erigun oyin yìí máa ní bẹ̀rẹ̀ kọ́dàrá àfi tó yìí bá gbàgbọ́ ó dá ń pè ní maratibul kọ́dàrá bọ́lá ti ṣètò kádàrá alákọ̀ọ́kọ́ ń bẹ̀ anna Allaha alima kulla shay'in jumlatan wa ká tó mà kọ́ gba kádàrá gbọ́ ọ gbọ́dọ̀ gbàgbọ́ pé ọlọ́run ọba ó ní àtẹ̀yí tí yọ ṣẹlẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kọ́bílà òkú ẹ̀hìn ọlọ́run ní màá sí kó tó ṣẹlẹ̀ lìkọ́wìlìhì ọlọ́run bá ní wa anna Allaha qad ahata bi kulli shay'in ilma ọlọ́run bá ní ọba yín kò sí kankan tí ó máa hó ọ gbọ́dọ̀ gbà á gbọ́ pé gbogbo ń tán ṣẹlẹ̀ kò sí ntọ́lọ́run ọba aláwọ̀ mọ̀ ń bẹ̀ kò sí ntọ́lọ́run ọba aláwọ̀ nímọ̀ sí ń bẹ̀ tó bá ti ṣẹlẹ̀ ọkàn ní a ah, ọlọ́run nímọ̀ sí kẹ́tẹ́ kọ́ ọ̀sẹ̀lẹ̀ lẹ́yìn ọlọ́run sọ̀rọ̀gbìn lẹ́yìn bá jẹ́ ọ̀gá ní kọ́mpìnì kan àgbẹ̀yẹn kan mẹ́rin ní ọ̀sẹ̀lẹ̀ sí ọmọ pé á ìgbà ó ní kan yẹn ṣẹlẹ̀ wọ́n ní ah ìgbà tẹ́ tráfù ni ah àwọn ìwà ah, ni àkápẹ́ ọ̀gá ọ̀bá tráfù ni ìkan yẹn ọ̀bá ti ṣe kíni ìbá ti ṣẹlẹ̀ wọ́n ní kò sí fọlọ́ gbogbo tó ti ṣẹlẹ̀ sí ọ mọ̀pọ́lọ́ ní mà sí ìwọ́kọ́ mọ̀ sọ fọlọ́ ń pé ìbọn ń àlọ́mọ̀ ọmọ pọ̀ sàdúrà ó sì nímọ̀ sí tọ́sẹ̀lẹ̀ sí ọ ó sì mọ̀ pé tó fi ti ẹnu gbígbàdúrà rẹ òun náà nìyẹn òun náà ní àdáwò tó gbé wáyé tí wò sí nímà tí ìbá ti wá mọ̀ kọ́lọ̀ nímà sí ẹ̀mí yóò ṣe kíní ẹ̀mí yóò balẹ̀ pé ọba tó mọ̀ mí òun náà ní ṣe kíní òun náà ní ṣe mí <laughs> ẹ̀mí yóò balẹ̀ ọlọ́ọ̀ nímà sí ibi tí ọ tí kò ní ṣẹlẹ̀ àti pẹ̀lú màá ọlọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì anallaha kataba kulla ma'alima annahu ka'inun fi lawil mahfuz ọlọ́run tún wá kọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé ọ gbàgbọ́ sínú ọkàn rẹ̀ pé àwọn kan tó gbàgbọ́ táwọn sọ gba kádàrá gbọ́ ni o ẹ̀yìn ọ gbàgbọ́ sínú ọkàn rẹ̀ pé ọlọ́run ọba àlá ọkọ̀ gbogbo tí ó ṣẹlẹ̀ nínú ayé sínú wàhálà ńlá Allahul ní tí wọ́n kọ síbẹ̀ yẹn oníwàpẹ̀ ní àkọsílẹ̀ àyàmá àkọọ́lẹ̀ ní tí wọ́n kọ orúkọ tèmi wà ń bẹ̀ kọmọdín ibùn Yunus ọ wà ń bẹ̀ ní ìjọ tí ń dayé ìjọ tí ń kú ọmọ tí ń bí ìyàwó tí ń fẹ́ iṣẹ́ tí ń ṣe ní tí ń ṣe àti tí ó ṣe mí ibi tí ń lọ ìtí ń jẹ ìtí ń mu ìtí ń na ìtí ń lò gbogbo ẹ̀ ti wà ń bẹ̀ orúkọ tí ń náà wà ń bẹ̀ orúkọ tí náà wà ń bẹ̀ kò sí tí ò sí ń bẹ̀ nínú tọ́lọ̀ ń dá kìí sèyàn nìkan ìbílísù ọkọ̀ ẹ̀ wà ń bẹ̀ ìrìn àjò rẹ̀ àtòrí ibú tí ó ṣe wọ́n ṣe kíní wọ́n ti kọ́ síbẹ̀ gbogbo àwọn àlìjànú pátá gbogbo àwọn màláíkà gbogbo àwọn ẹran gbogbo àwọn ẹja gbogbo àwọn ẹyẹ gbogbo àwọn labalábá gbogbo àwọn kòkòrò wàhálà ńlá kan ní Allahul Mahfuz ni ń pè ní wàhálà kádàrá gbogbo nǹkan lọ́wọ́ mẹ́ bal huwa Qur'anun majidun fi lawhin mahfuz ọlọ́wọ́ bá ní kọ́pì Qur'an gan wà mẹ́ wọ́n kọ́ Muhammad òjísọ́lá Muhammad ọmọ méje ni ó bí mẹ́fà ni ó kú ó wà mẹ́ lójú ayé wọ́n lé láti Mákà Madina yóò rẹ́ni láwọn àsìkò báyìí yóò sunkún láwọn àsìkò báyìí kádàrá ní darí múfúmẹ́ǹtì gbogbo àwọn ànábì ọlọ́run àtàwọn àfà àtàwọn ṣéwù àwọn imam má fọkàn sí pé ẹnìkan ó yẹ kádàrá ẹ̀ padà o ẹnìyàn ò rí tààrẹ̀ yìí o ọ gbọ́dọ̀ jíǹsì kò ní yá mọ̀ ọmọ bàbá yí kádàrá òun kò rí tiẹ̀ yìí ní kàdíjà fi kú ma lójú <laughs> tọ́fẹ́ kàdí ìyá rẹ̀ ọfẹ́ kíyàwó òun kú bó ti fẹ́ràn ẹ̀ tó àmọ́ nígbà tó ń bọ̀ ní kádà rẹ̀ pé yóò kú orí yé ọlẹ́ gbogbo wa níwájú kádà rẹ̀ lọ ní mọ́ muhammadu abdullahi fi ní alikọ́dárú kúdìrọ̀tùlọ́ alẹ́lẹ́ ìbàdí ìjọ́ngbìn ní kádà rẹ̀ wọn náà ní agbára tọ́lọ́ fi jẹ gàba lẹ́ni gbogbo tọ́dá fẹ́nìkan bọ́ kó lábẹ́ agbára yìí ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa anamisa sallan ni kataballahu maqadir alkhalaiqi ọlọ́wọ́n ọba àlá ọkọ̀ gbogbo kádàrá ẹ̀dá tó dá kọ́bùlà àyà àlùkọ̀ samawati wal ard kọ́lọ́run tó dá sámà àtìlẹ̀ bí khamsina alifa sana fifty years kọ́lọ́run tó dá sámà àtìlẹ̀ lọ́lọ́run ti kọ ìrìn àjò gbogbo tó dá fifty years lọ́wọ́ <laughs> àwọn muslim sọ̀rọ̀ pé a bá sọ̀rọ̀ kádàrá ń sìn ayé ọ̀lẹ́nu bẹ̀ mọ́ àbí tàbí àwọn ọ̀mùtí ńlẹ̀ yorùbá wọn ní ayé ò lè pa kádàrádà ọwọ́ ago ní <laughs> ọwọ́ ago ní wọ́n lè fà sẹ́yìn mo lọ́mùtí ní tẹ́lẹ̀ bá sọ mùtí ẹlẹ́yìn ò lè pa kádàrádà ọlọ́run yóò dá fún ìrìn lágún mẹ́rin àbí wọ́n dẹ̀ sọ dágún mẹ́fà ẹni ọwọ́ ago ní wọ́n lè sékíní wọ́n lè fà sẹ́yìn ẹni bá ti fọwọ́ ago sẹ́yìn tí ò sí yé kádàrá <laughs> àwọn ọmọ tí olórin ní ọmọ ń sọ àwọn ọmọtí àwọn ìwà sí mutí orílẹ̀ òsè kìíní orílẹ̀ òní pé mọ́ ayé ò lè yí kádàrá dà ayé ò lè yí kádàrá padà ayé ò sì lè fọwọ́ agbó sẹ́yìn tọ́ ọ̀bá gbà bẹ́ẹ̀ tọ́ bá ìjáde láyé ọ̀láwẹ̀ o òdírun o bọ̀lọ̀ hajj ò ṣẹlẹ̀ lọ o gbogbo sẹ́rẹ̀ rẹ ti bàjẹ́ torí pé ó kìí ṣe olùgbàgbọ́ òdodo <laughs> kádàrí kádàrá sọ́dọ̀ Allah nìkan ni wọ́n ń pè ní àlèyé mánú bilqadar ẹlẹ́ẹ̀kẹta ànàmá ṣá Allahu kana wa ọmọ alamiyẹ́ṣà alamiyẹ́kún ọgbọ̀dọ̀ gbàgbọ́ nínú kádàrá ó lè gba kádàrá gbọ́ nígbà tó bá gbàgbọ́ pé ìtọ́lọ́run bá fẹ́ ní ó ṣẹlẹ̀ ìtọ́lọ́run bá fẹ́ kò ní ṣẹlẹ̀ nǹkan kan ò ní ṣẹlẹ̀ fala yahdutu shay'un illa bi ma'siyatillah nǹkan kan ò ní ṣẹlẹ̀ àti pẹ̀lú fífẹ́ ọlọ́run ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ ló ṣe ṣẹlẹ̀ kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ nínú ayé tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ kó ṣẹlẹ̀ tí nǹkan kan wà mú ṣẹlẹ̀ tó bá gbàgbọ́ bẹ́ẹ̀ ọgbàgbọ́ nu kádà lójújẹ́ pé tó bá ti ṣẹlẹ̀ kí ni a máa ń sọ àní bọ́lọ̀ ń ṣe kíní bọ́lọ̀ ń ṣe fẹ́ ẹ̀ àwọn yóò máa ní alájà ọmọ kíní kú oníbọ́lọ̀ ń ṣe fẹ́ ọmọ kejì kú oníbọ́lọ̀ ń ṣe fẹ́ ọlọ́run yìí ṣèkà o <laughs> ọlọ́run yìí ṣèkà àmọ́lọ́ ọmọ dáyàwó wọ́n ní èyí ò tádàwó èyí ò tádàwó wọ́n ní fìlà ìmàle ó kù pẹ́ kí ní tí wọ́n sọ nígbà ayé ẹ̀ ti bàjẹ́ nígbà tó ní ọlọ́run ló mú wa ọlọ́run ló mú wa ọ̀dà ìwọ wá sọ ń tọ́ fẹ́ ṣe tọ́lọ́wọ̀n fẹ́ tó sì rí ṣe wọ́n ti wọ̀ gbọ́ lọ́ngbọ́ <laughs> ọlọ́run bá ní walau shaa Allahu ma fa'aluhu ọlọ́run bá ní à kápẹ́ ọlọ́run bá aláàbá fẹ́ ni ipe ká má rí ṣe àà ní rí ṣe àà ní rí ṣe ọlọ́run fẹ́ kán rí ṣe ni ló fi já sí ṣíṣe wa ma tasha'una illa an yasha Allah ọlọ́run ni èèyàn máa fẹ́ èmi náà máa fẹ́ fífẹ́ tí kò lè jẹ́ kẹ́ rí nǹkan yẹn àfi pẹ̀lú fífẹ́ ti èmi ọlọ́run tó bá ti ṣẹlẹ̀ kí láàmú sọ bọ́lọ̀ ti fẹ́ ni. Anallaha khaliqu kulli shay ẹlẹ́kẹrin nínú àwọn kan tá a gbọ́dọ̀ gbàgbọ́ táwọn kan gba kádàrá gbọ́ ẹni ká gbà pé gbogbo nǹkan pátá àtàwa àti iṣẹ́ tá à ń ṣe ọlọ́run ló dá gbogbo ẹ̀ ọlọ́run ló dá ah, igi fruit. Eh? ọlọ́run ló dá ọsàn ọlọ́run ló dá mango ọlọ́run ló dá igbó igi igbó ọlọ́run ló dá ọtí àbí ọlọ́run ló dá olè ọlọ́run ló dá babaláwo ọlọ́run ló dá kèfèrí ọlọ́run ló dá mùsùlùmí ọlọ́run ló dá gbogbo nǹkan ọlọ́run bá ní wallahu khalaqakum wa ma ta'malun ọlọ́run bá ní ẹgbà pé Allah ló dá yín gbogbo tẹ́ ń ṣe pátá ọlọ́run ló dá gbogbo ẹ̀ ṣe nígbà tó lọ́wọ́ dá tán ìwọ́n mọ̀ wá kọ́ ẹ̀sùn ọlọ́run wípé kí ló dé tó fi sọ ẹ̀gbọ́n dolòṣì tó gbowó fàbúrò <laughs> kí lọ́kọ̀ mẹ́ bọ́lọ̀ ń ṣe fẹ́ nìyẹn wáyé tó dá eléyìí ní pupa tó dá eléyìí ní dúdú bọ́lọ̀ ń ṣe fẹ́ nìyẹn wáyé tó fún eléyìí ní mímọ́ tó fún eléyìí bọ́lọ́n ṣe dá ni ẹ gbogbo nǹkan lọ́nà lọ́dà kọmọ wá pé ìgbàdọ́lọ́wọ̀n fẹ́ ká mu sí kí wọ́n wá dá igi ọtí sí ọ̀n kwẹ́sàn lọ́nà yàbí ó ní ìdí pàtàkì tọ́lọ́n fi ṣe bẹ́ẹ̀ ó ní wisdom tọ́lọ́n fi ṣe bẹ́ẹ̀ tọ́lọ́wọ̀n bá dá olòṣì ṣe olówó ó lè ṣe olówó ṣe lè gbádùn owó dálíkà ní ṣe gẹ̀tìmánà àbí ọlọ́run bò ó fóun náà tani ọmọ sọ bàbóló bàbóló ní ọmọ sọ rẹ̀ ọlọ́run gbowó fún housemaid àbí ìyá tí ó tí dáná fún tí Allah subhanahu wa ta'ala ọ̀dà kí olòṣì ó lè máa dunnú tó bá rówó kí tálíkà kó lè máa dúpẹ́ tó bá rówó lòṣì owó níyì tí ọba ṣe tó fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ ẹja sọ bẹ́ẹ̀ owó ní ìtumọ̀ tí ọba ṣe tó fẹ́ sí kíni ẹ tó fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ sórí ti wọ́n tọ́lọ̀ ń kẹ́ tọ́n ṣàkọsẹ́ bí níjọ́ tí gbogbo ẹ bá ní mówó lọ́wọ́ ah ó ti kà àbùkù ipe gbogbo ẹbí ti padà fanukọ̀ pé kò ní ìdíkọ̀ wá sí mítìn mọ́ ìgbéraga rẹ̀ sí kínní ọ̀pọ̀ ìgbà náà lọ́mọ̀ pé ò níyì wọ́n wá ń ṣètò ẹnu ọba tí wọ́n ní wọ́n ń da láàrin ara wọn ọwá gbọ́ pé wọ́n ń ṣètò wọn ò wá pè ọmọ lọ́mọ̀ pé iyì tó ní torí pé Ọlọ́run sàwọn tó lò sí lójú ọmọ níyì al-qadaru khayrun wa sharrun gbogbo aná lágbà pé kádàrá tí wọ́n bá ní ah àyàmá tèmi nì àkọọ́lẹ̀ tèmi nì destiny tèmi nì kádàrá tèmi nì gbogbo alágbà pé ìran méjì ni inú kọjá tí ń dèyàn nú àbí kọjá tí ń bàyàn ní nínú jẹ́ ọlọ́run bá aláṣẹ ní wọ́n lẹ́sìn àtàháká wà á òun lòun máa ń pa wọ́n lẹ́rìn òun lòun máa ń pa wọ́n lẹ́kún wọ́n ṣẹ́gun lè mú kọ́ darí ilé ìsàfihàn tẹ̀kìdìrì ìjẹ́ àwa lè fi aburú ti sọ́dọ̀ ọlọ́run wípé ọlọ́run ọba ọba olóore ọba aláburú ọ gbà pé àtẹ̀yí tó dùn mọ́wọ́ àtẹ̀yí tó bà wọ́n nú jẹ́ ọ̀dọ̀ ọlọ́run ló ti wá kò mí pé ọlọ́run ọba ọba aláburú ni a kì í fi aburú ti sọ́dọ̀ Allah oore là máa fi ti sọ́dọ̀ Allah gbogbo tó bá wá ń ṣe fún ọ ọ̀dọ̀ rẹ ni ó ti pín sí méjì. ọ̀kan ma jẹ́ ẹ́ ore ọ̀kan máa jẹ́ aburú lọ́dọ̀ títí ẹ àmọ́ kì í ṣe pé aburú lọ́dọ̀ ọlọ́run ẹ bá gbọ́ yorùbá yẹn kádàrá ó ti fúnra rẹ̀ oore ní gbogbo ẹ̀. àmọ́ ìwọ tí ọ ṣẹlẹ̀ sí yóò pín sí méjì lọ́dọ̀ ìmí lè jẹ́ owó lọ́dọ̀ rẹ ìmí lè jẹ́ aburú lọ́dọ̀ rẹ. ọ̀dà wọn fún ọ níwèé níbi iṣẹ́ wọn ní kọ́ ọmọ lọlé òbu ẹkún ìgbà tó gbé ìyàwó dàtà àwọn ọmọdé kí lọ́pọ̀ ṣẹlẹ̀ sí ọ kí lọ́pọ̀ ṣẹlẹ̀ ó ní a ti ṣe o wọ́n ti fún mi ní ìwé ìjòkó lé o. wọ́n ti sáàkì mi o ìyàwó rẹ̀ lọ́ba pé bọ́dà rẹ̀ tó wà lábújá ọkọ wọn ti sáàkì ẹ̀ ní ìjọ Friday wọ́n sáàkì ọkọ ẹ̀ màá pe ọ̀rẹ́ mi kan tó ní Kaduna wọ́n dẹ̀ pé wọ́n dẹ̀ pé láti Kaduna yìí pé wọ́n ní kọ́ wá rìsúùmù sí ibi iṣẹ́ tó bá di àwọn eléyìí wọn láwọn fún ọ ní two point five kí ni arákùnrin sọ pọ́ sẹlẹ̀ nígbà tó kọ́kọ́ ìyàwó rẹ̀ kí ló sọ pọ́ sẹlẹ̀ ọláburú <laughs> ọláburú <laughs> nínú ìtumọ̀ lọ́dọ̀ ọlọ́run kí ló lọ́run ṣe fún òrè kí ló ń pè é àbúrú <laughs> ọlọ́run kò kí sàbúrú tẹ́lẹ̀ bá ń fọ́ ọ̀fẹ́ kí ọ ni bínú bá rún ọ ọ̀fẹ́ sànú ẹ̀ ni bíṣẹ́ bá bọ́ ọ̀fẹ́ mú ọkọ̀ súnmọ́hún ni tọ́nà kábàtì ọ̀fẹ́ sí mi ni tọ́lọ́mọ bá aláàbá ní kí nǹkan máa ta ọkọ̀ máa rú ọ ọ̀fẹ́ pẹ̀sẹ̀ rẹ̀ rẹ̀ ni lójú pé tá ànábì fẹ́ kírun nínú àwọn oríkì àbí ẹ̀yìn tá ànábì fi ń kí ọlọ́run ànábì á ní wal khayru fi yadayka والشر ليس إليك والخير كله في يديك والشر ليس إليك نبي أبا فيكي الله تبا فيكي نور الله نبو بوري ولا لوا كسي أبوري لدو ولو ẹ̀yẹ́ sọ ìmọ̀ kan tọ́lọ̀ máa ń ha olùgbàgbọ́ òdodo nínú ayé ẹ̀yẹ́ sọ àfi ká rí àkọọ́lẹ̀ nínú kan àtàdé pé ọlọ́run lọ́wọ́ fi dáadáa báyìí rọ́pò fún ọ ànábìlẹ̀ ni tọ́lọ́run bá gba ojú rẹ̀ méjèèjì ẹni tí ò rí náà aburú ni aburú ni lọ́dọ̀ ọtí tiẹ̀ àmọ́ lọ́dọ̀ ọlọ́run ni ànábìlẹ̀ ọlọ́run fi àlìjánà rọ́pò ìyẹn gbọ́dọ̀ ọmọ tọ́lọ́ kọ́lọ́run fọ́hun lójú o àmọ́ tójú bá fọ́ọ̀sì ká pé ọ wà nù ṣé èèyàn mọ̀ ìdí yẹn kan máa ń gbìyànjú ni pé kí má ní ọmọ bọ̀ oyé téèyàn fi pàdé ọlọ́run kéèyàn lè ba àgbẹ̀sán ojú tọ́lọ́run sí kínní ojú tọ́lọ́run fọ́. anabi ni ma yusibu ni muslima min nusubin wala wasubin wala hammin wala gammin hatta shawkata yushakuha illa kafara Allahu biha min khataya àmì olùgbàgbọ́ òdodo tí ń bá ń ta tí ń ro nínú ara tí ń ké tí ń dàmílàmù ń ta ní romí ànábì ni eléré ẹ̀gún tó bá gun lẹ́sẹ̀ ọlọ́run sì fi pẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ̀ adáàjì tí kò kò san bọ̀rọ̀ sẹ́mi pé dìmọ́ tí máa ń pè ní rẹ̀ náà ni wọ́n máa pa ẹ̀ṣẹ̀ rẹ̀ ṣé ń dọ́là ń ṣe fún yẹ sábúrú nìyẹn dáadáa alámọ̀tò ìmáàni bil qadar wọ́n ní báwo la ṣe mọ̀ pé èèyàn nígbàgbọ́ pẹ̀lú kádàrà wà lámọ́ sọ pé agba kádàrà gbọ́ agba kádàrà mo ti gba kádàrà mi bẹ́ẹ̀yàn bá gba kádàrà yọ gba kodoro àmì wo láti mọ̀ pé ọgba kádàrà lérí èyí tí ń ba ọ̀nà jẹ́ a máa ń gba kádàrà tèyí tó àmọ́ èyí tọ́lọ́n fi mi wá wò yẹn ibẹ̀ ni iṣẹ́ wà àbí tani ọ̀fẹ́ràn kádàrá káfọ́ ní promotion kọ́ máa rówó kọ́ máa náwó kọ́ fẹ́ yàwó kọ́ lọ́kọ́ kọ́ máa bímọ kọ́ máa joyè kọ́ máa láṣeyọrí kọ́ lálàáfíà ẹ̀yà ní lérí kádàrá yẹn torí pé <laughs> ọba wà láàmú ibi tá a ti ní òun náà ni kádàrá mi wò òṣìṣọ́gbọ́n tó fẹ́ dá sí i àfáà ti ń pé má sunkún má òun náà sunkún inú mi kò lójú nìí àfáà ti ń fọ́ ń sùúrù pé dákun ṣe sùúrù òun náà ń ṣe sùúrù fa tí àfáà míì ti ń fún yín sùúrù ti ń ṣe lẹ́kítọ̀ fún yín tó bá sọ ìṣòro tó ní ẹ fẹ́ lè sọ fún yín pé ẹ sì lè jáde pẹ̀lú èyí ẹ sì jòkó sílẹ̀ kẹ́ máa sinmi èèyàn gbọ́dọ̀ nírú ìṣòro yìí kọ́ máa gbé rìn wáyé èèyàn collapse <laughs> kò sí kankan tó fi rọrùn láti gbé ká tójú àlè ìmánú bil qadar ó ti gbà pé kádàrà ti mí nìyẹn kádàrà ti mí kò ní di tiẹ̀ titiẹ̀ náà kò ní di titèmi náà àmì àkọ́kọ́ àrídọ̀ bilkọ́dàr bilkọ́lìbù ẹ̀lẹ́sàn ó ní kéèyàn yọ́nú sí kádàrà bọ́lọ̀ bá ṣe tòótò ìsẹ̀mí rẹ̀ yọ́nú sí ọlọ́ndọ́ ní dúdú mọ́sọ̀pọ̀ fẹ́ di pupa kọ́mọ bẹ̀ntẹ́ ńkọ́lọ̀ rẹ̀ ọlọ́wọ́n bá aláà ọdọ ní kúkúrú ọ̀pọ̀ fẹ́ ga ọlọ́ndọ̀ ní títírín ọ̀pọ̀ fẹ́ fún ọfẹ́ fún ara arábìnrin kan fún ara rẹ̀ ń jóni ọkọ rẹ̀ ò sílé ó gbé bíi two million lọ́dọ̀ àwọn tá máa ń fún ara wọ́n fún àyà wọ́n fún ẹ̀yìn wọ́n yọ ọ̀rá ní gbogbo tán wọ́n lẹ̀ má bàdí ó nítorí pé ìyàwó òun tó ṣẹ̀ fẹ́ ọlẹ́yìn ìjò òun lọ ògbà kádàrá nígbà wọn fi kún tán ọ̀sà kún náà ni àbí <laughs> aláìmọ̀ká jáhìlà ìgbà wọn fi kún tán ẹ̀yẹ́ gbogbo ara ti dàbọ̀ ó padà lẹ́yìn lóòótọ́ ó sì láyà àmọ́ lẹ́yìn oṣù kan wọ́n ní ó ti develop cancer ó wà lẹ́nu ẹ̀ báyìí tí ó ti kú o abẹ́lẹ́ ọ̀kọ́lọ́n bá fún lálàáfíà kọ́lọ́n wá bá fẹ́rí jì ọ̀fẹ́ ọlọ́wọ́ fẹ́ kádàrá ti tòun bọ́lọ̀ ń ṣe dáhùn òun ò ṣe kíní òun ò fẹ́ ìwọ́dà tó lọ́ọ̀fẹ́ kọ́lọ̀ rẹ máa bó nso máa bó nso àtọkùnrin àti obìnrin tí ń bóra ẹ máa bó nso ìgbà tó bá bó dáàrin kan kí náà padà ṣẹlẹ̀ jàmá ọgbàrá wa di win <laughs> ó di win àwọn yẹn máa sá fún ọ ọkọ rẹ̀ gan yọ kọ́ ọtí ìyàwó rẹ̀ ò lè súnmọ́ ọmọ ọmọ rùn orú ọgbọ́dọ̀ mọ́ nínú mọ́tò ó ní òun ọ̀fẹ́ ìyàwó ti tòun ìyàwó tọ́lọ̀ ń fún ọmọ pé kádàrá rẹ ni ọkọ rẹ̀ ọmọ pé kádàrá rẹ ni àwọn ọmọ tọ́lọ̀ ń fún kádàrá rẹ náà nìyẹn o mọ bẹ́ẹ̀ lọ ni o èyí tó bá da dúpẹ́ èyí tó bá da kọ́ mọ́ pé kọ́ bọ́ yí padà sí dáadáa tí wọ́n mọ̀rú kádàrà ti bẹ̀rẹ̀ ara tiẹ̀ ẹlẹ́mìí máa pariwo pé ìyàwó òun ní infection <laughs> yóò máa kanra yóò máa bínú ìyàwó ẹlòmíì sì mí gángangan lọ́lọ́run fi dáhùn o tọkọ bá ti ń lọ báyìí yóò gbé kọjá pa fóònù ọmọ pé ní táìmù ni wọ́n lè fi kíní ni wọ́n lè pè ó pé ajé àti tó bẹ̀rẹ̀ wọ́n ràn wọ́n ràn yẹn o ọmọdé pẹ́ lọ́dọ̀ ọlọ́run ọmọdúpẹ́ ìtọ́lọ̀ yìí tọ́ta sínú agbada tó ń yan yẹ ó kéré nu tẹlomi o kò sẹ́ni tí ọlọ́run ní tàǹkan ságbada rẹ̀ tí ó máa yan kò sí. ẹ̀yin bàbá wa ìyá wa wọ́n ní wọ́n máa dúpẹ́ pẹ̀lú ọkàn wọ́n máa dúpẹ́ pẹ̀lú àwọn fi ọlọ́run bá o tó èyí tó tún gbé dé mi mo yọ́nú sí àmọ́ ṣàánú mi ẹlẹ́ẹ̀kejì asọ́bùrù ọmọ ṣe sùúrù ìtumọ̀ ẹni pé òní máa kanra òní máa bínú òní máa pariwo ọlọ́run ọba káàkiri lérí kádàrá tí ọ̀dà tó ṣẹlẹ̀ sí ọ ẹ wá wo tọ́lọ́run ti ṣe fún mi ẹ wá wo tọ́lọ́run ṣe ẹ̀yìn ó ti gbọ́ ọlọ́run tó ṣe báyìí nígbà tí kádàrá dáadáa ń ṣẹlẹ̀ sí ọ sọ́fẹ́ nìkan àwọn èèyàn gbọ́ aláti wọlé two million three million one million hundred million ẹnì kankan ọmọ kọ́lá ìyàwó rẹ̀ ọmọ <laughs> ó delete eh, aláti message <laughs> <laughs> ọ̀rẹ́ kẹ́ni kankan ó rí ọwọ́ adélẹ̀ tán ọwọ́ fi fóònù wọn ń sẹ́ni mẹ́sẹ́jì sáwọn èèyàn ìdọ́sẹ̀lẹ̀ sí mi rí ọgbà kádà wọ́n pariwo ọlọ́run ọba lọ́lẹ̀ bá àwọn èèyàn tí wọ́n ní tábẹ́ ṣe sí kádàrà rẹ̀ ó sùnù dọ́nìbìlá wàlìyàkí nìbìlá ẹwàdù wọ́n ní nínú àwọn àmì táwọn fún pé yẹn mímọ́ ní pẹ̀lú kádàrá ó ní kéèyàn máa ro èrò dáadáa sí ọlọ́run lérí nǹkan tí ọ̀dà tó ṣẹlẹ̀ yẹn kéèyàn dẹ̀ ní àmì dájú pé ọlọ́run máa compensate olùgbàgbọ́ òdodo ọlọ́run ní gbà kankan lọ́wọ́ ẹ̀ ọlọ́run ní dán o pẹ̀lú kankan àbí kọ́lọ́run compensate ẹ̀ nínú kọ́lọ́run gbé ga àbí kọ́lọ́run ọba ọgbà lọ́wọ́ rẹ̀ lọ. nínú àmì táwọn fún yẹn gbàgbọ́ pẹ̀lú kádàrá òun ni kọ́ mọ́mọ́ lọlé ológun ìtìyánu káhìn àwọn tẹ́ ń wọṣẹ́ ipò ẹ̀ bá mi wò ó kí ló ṣẹlẹ̀ kí ló dé tí ìkànnì wáyé fi ṣẹlẹ̀ sí mi ta ló ṣe ní <laughs> tí wọ́n kọ́ ọ́ lẹ́yìn bẹ̀rẹ̀ pé ta ló ṣe ẹni tó da ọ náà ló ṣe é ìmọ̀lọ́lé ológun pé afẹ́ pa kádàrá rẹ afẹ́ yí kádàrá padà skáàmù lásán ni o wọ́n máa gba ọ ni o kádà alága ló ṣe bàbá yẹn náà mọ́nú gbó ní òjò jáde òun àtọ̀kọ́ bí rẹ̀ náà wọ́n fẹ́ lọ Amẹ́ríkà wọ́n fẹ́ lọ Kuwait àmọ́ kádà aláwọ̀ ṣe kíni àmọ́ lọ́wọ́ bá tọkọ kádà aláwọ̀ ṣe kíni kò jẹ́ kò sí nǹkan kan dúdú tó lè jẹ májíìkì tó lè lò tí ó fi yí kádà ara padà mọ́ wulẹ̀ dára ẹ̀ láàmú ọkàn ló lè fowó ṣòfò ẹni tó lè bá ń òun kò rí kádàrà tara rẹ̀ gan òun kò rí ọ dákẹ́ síbẹ̀ ni ni wọ́n ń gbowó lọ́wọ́ tiẹ̀ owó ogun rẹ̀ ní fi ń jẹun ó ní títí jọ́ méje nǹkan ò yí padà lẹ́yìn jọ́ méje nǹkan ò yí padà ó tún bá ó ní jọ́ mẹ́rìnlá twenty one days wọ́n tún fún forty one days nígbà ó bá padà yá nígbà ó bá gbowó rẹ̀ tán ó ní rówó wọn mọ́tò lọ́wọ́ ẹ̀ wọ́n ẹ̀yin ọlọ́mọṣà fi asúnà àwọn tí wọ́n ń tí wọ́n ní ìgbàgbọ́ pẹ̀lú kádàrà níparí ọ̀rọ̀ fawaidul imani bil qadar àwọn àǹfààní téèyàn máa jẹ téèyàn bá gba kádàrà alákọ̀ọ́kọ́ àtùmánínà wàsàkínà wàdàhábùl ammi wàlgàm ọlọ́run ó fi hàn lọ́kàn balẹ̀ èèyàn máa bá kádàrà tó ń bá yẹn nú jẹ́ yí ẹnìkankan ò sì ní mà pé nǹkan bẹ́ẹ̀ ń bẹ lára yẹn ọlọ́run fi ọlọ́kàn balẹ̀ tọ́kàn bá sì ti balẹ̀ òní rèrè kèrò òní ní depression òní máa banújẹ́ ọlọ́run bá aláà yóò mú banújẹ́ kúrò nínú ọkàn rẹ̀ ẹlẹ́ẹ̀kejì àṣukúrò lílá wal i'tiraf tẹ́yìn bá gbàgbọ́ pé àkọọ́lẹ̀ àtọ̀dọ̀ ọlọ́run ló ti wá gbogbo oore tọ́lọ́run bá ṣe fún yàn èèyàn máa fi ti sọ́dọ̀ ọlọ́run gbogbo àtàwọn yẹn bá ní áá àfiwọ́ àfiwọ́ à ó ní kìí ṣèmi o afọlọm òun ní ṣègbéraga tó ó ti mọ̀ pé tí ọlọ́run ọba kádàrá pé ó ní òun ní ní ọlọ́run ló gbé ọga kìí ṣèwọ́ ló gbé rẹ̀ ga ọmọ wa dúpẹ́ gbogbo àlọ́ máa dúpẹ́ ibi kádàrá ẹnìkan náà ni ní ń fàbí ejò lójú títì èmi wá wà nù jíìpù lexus ẹ mọ̀mọ́ dúpẹ́. ẹ̀wù kádàrà tiẹ̀ ẹ̀wù kádàrà tèmi. abá bàbá kan ní bọ́sítọ̀ọ̀bù kan nílùú kan nínú àwọn ìlú tó wà ní òkè ògùn ẹgbẹ́ lẹ́kítọ̀ lọ́bẹ̀ bàbá yẹn wà ní bọ́sítọ̀ọ̀bù ọkàn fi nǹkan kan bòdì ó ti yá wèrè ó ti kó àwọn pépà àwọn láìlọ́nù pure water ń tò sínú ara wọn òun náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní ibi tí máa wájò kó jojoojúmọ́ nìyẹn tó bá ti dalẹ̀ yọ lọ lẹ́sùn sábẹ́ búkà àwọn ẹbí àtàwọn ará wọ́n ti ṣe gbìyànjú sí gbìyànjú ọlọ́run ọgbà gbìyànjú yẹn kálukú ti fílẹ̀ sójú títì mẹ́ wọ́n ní bó ṣe wá wà yẹn kìí ṣe pé ọ̀yà wèrè lẹ́yìn ọdún mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún wọ́n ní bí wọ́n ṣe bí nìyẹn wọ́n bí pẹ̀lú pọ̀ ya wèrè wọ́n bí sílẹ̀ ayé báyìí ni wọ́n ti mọ̀ pé kọ̀nọ́mà ó ti wá wọ forty years wọ́n dẹ̀ ń bẹnu ayé wọ́n sọ fún ọlọ́run ọba pé báwo lọ́lọ́run ṣe sọ̀rọ̀ ẹ báyìí báwo lọ́lọ́run ṣe sọ̀rọ̀ ẹ báyìí ọmọ dúpẹ́ ìrònú nípa kádà ayé máa jẹ́ kéèyàn ṣe kíní máa jẹ́ kéèyàn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lẹ́yìn náà ìgbàgbọ́ nínú kádàrá kìí kéèyàn lára orí ولا تكن حاسدا أحدا على نعمه afá ọ̀jọ̀gbọ́n ó ní mọ́mọ̀ lára mọ́mọ̀ bínú rẹ̀ mọ́rù kíta nìkan bà jẹ́ ohun sálílá àlẹ́bí àtọ́ òyòrùn tí ká sálílá àlẹ́bí àtọ́ òyòrùn tí ká ó ní béèrè lọ́wọ́ ọlọ́run ọba tó fún kó bù fún ọ̀nà ọ̀pọ̀ lọ́dọ̀ ẹ̀ ìtí lọ́dọ̀ rẹ̀ a lè lò tán ọlọ́run lè dá ọlọ́lá tó ju tiẹ̀ lọ mọ́ lára mọ́ ẹ̀ ń fi àwọn èèyàn kádàrà rẹ̀ ni ẹ kádàrà tiẹ̀ náà ni ọ̀kan náà àwọn ẹni rẹ̀ ó ní lè má ta náà ó ní kí ló dé tó lára àwọn èèyàn tó ń sì gba kádàrà gbọ́ wọ́n lẹ́lẹ̀ kejì tó wá ní pé òun lára ọmọ àlìjánà tóun sì mọ̀bí tóun fẹ́ wọ́n tóun ìtumọ̀ ní kúrò tọ́lọ̀ ọba aláàtí fi kalẹ̀ fún ojú èyí tí ó wà ń bẹ̀ lọ wọ̀nyí káàdà mi ní alim náà tó tó bá jẹ́ ọmọ anábà ní ọlọ́run bá kọ pé yọ wọ̀ náà lè má ta àṣùdù wọ̀mọ̀ sí rúhu ìlànà náà wọ́n ní kí ló tó wọn máa la rẹ̀ ní tọ́jẹ́ pé gbogbo ìgbádùn tí ń gbà ti sèmí rẹ̀ pátápátá yọ padà lọ lè wọ nágbẹ̀yìn náà nínú bẹ́ẹ̀ lára ẹni tọ́jẹ́ pé iná ní ọ̀pọ̀lọpọ̀ gbèsè lówó fi lára ẹnì kankan lẹ́yìn náà ọlọ́run ọba àlá ọba tí ó fún ó lè fún un náà léyìí tó jù bẹ́ẹ̀ lọ ẹrẹgbọ̀n yọmọ bínú oníkílé tọ́lọ̀ ń gbé owó fábúrò ẹlòmíràn ní àbígbẹ́ màmá wọn ẹ ọlọ́lẹ̀ yí kádàrá wọn padà ilé ológun lọ́lọ́ ẹ ó ń lo kádàrá wọn <laughs> ẹlòmíràn ní ìyàwó ní lo kádàrá wọn mo ní ọ lálàáfíà o <laughs> ìyàwó rẹ̀ ń lo kádàrà rẹ̀ òun mọ̀ bí tí kádàrà wà sí tí ó fi wá lọ lè yí lókè ibi ọwà kádàrà ń bẹ́ ń bí tọ́wà lókè sánmà láwìlì mahfuz mọ̀lájà jìbìrì lòkè débẹ̀ nígbà anábì lọ sí òkè sánmà anábì ò débẹ̀ ọwọ́ lọ́ọ̀ nìkan lọ́wà àwọn àjẹ́ àwọn mọ̀lájà wò débẹ̀ bóòlù ẹ̀gbọ́n rẹ̀ tó ń ṣe wà lágbára kan tó fi wá lọ lè parẹ́ tọ́wà yí kádàrà ti yín padà sí tiẹ̀ wọ́n ni lo kádàrà àwọn mùsùlùmí sọ bẹ́ẹ̀ o ẹnìkan kò kí lọ kádà rẹ̀ nìkan o lẹ́yìn náà alqadaha èyí ò ní contentment fún ìbá nígbàgbọ́ nípa kádàrá fún èyí tó lọ́n bù fún mi yìí ó lè jẹ́ pé èyí tó lóore fún mi náà lọ́lọ́n ṣe fún mi kápọ́ bá jù báyìí lọ báyá yín ti dolórí ibú èyí ò ní contentment lẹ́yìn náà èyí ò láyà ẹ̀rù ní bàyàn èyí ò ti mọ̀ pé kò sí tẹ́nì kankan lè ṣe tí ó bá ti sínú kádàrá ọlọ́run kò ní ṣe kíní kò ní ṣẹlẹ̀ ó láyà ẹni kò ní dẹ́rù bọ̀ lẹ́yìn ọlọ́ ọkàn wo gbé rẹ̀ ó ń lérí èyí tọ́lọ́n bá fẹ́ èyí tọ́lọ́n bá kọ́ kò sí agbára tẹ́yìn lé ní tọ́lọ́n bá ti kọ́ pé aburú sí ọ ẹni ò lè fa aburú náà sí ẹ lẹ́yìn náà àlìjánà ọ wà fún gbogbo ẹni tó bá ń ṣe kíní ẹni tó bá ń ṣe ẹni tó bá ní ìmánì nípa kádàrá ìmánì ìgbàgbọ́ nínú kádàrá yìí ó jẹ́ ọ̀kan náà àwọn ìgbàgbọ́ tí máa mú yàn wà àlìjánà ọlọ́wọ́n bá aláàtí kọ́mọ̀ sọ́wọ́ lọ́mọ aná kọ́lọ̀ sọ́wọ́ lọ́mọ àjẹ́nà masáì ṣúbà àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àrújú tó yẹ ká yanjú lábala kádàrá wọ́n ní ìjẹ́nìkan ma kádàrá rẹ̀ àbọ̀ ma kádàrá tiẹ̀ dípò tó máa lọlé wúṣẹ́ ibi kan sọ tó máa ṣẹlẹ̀ fún lọ́jọ́ ọ̀la ọlọ́ni kul la ya'lamu man fi samawati wal ardi al-ghayba illa ọlọ́ni gbogbo àwọn tó wà ń sánmà tilẹ̀ kò sẹ́nìkan tó máa kọ̀kọ́ tààrẹ̀ àti tẹlomi lẹ́yìn Allah nìkan ayé àyè tó já mà pé ẹnìkan kan ò rí náà mọ́jẹ̀ wọ́n gba ọ mọ́jẹ̀ wọ́n ba yín má ní ẹ̀jẹ̀ mọ́jẹ̀ nìkan dá wàhálà lẹ̀ sínú ayé ẹ̀ tó bá ti rìnrìn kùnrin ọgbọ́ ìgbọ́kúgbọ́ tó bá ti gbọ́gbọ́ òní sinmi má a kì í wọṣẹ́ o tó dẹ́n lè wọṣẹ́ ọ fẹ́ kẹ́nìyàn ọba wọn tójú bọ àkọọ́lẹ̀ òun kọ́ wá sọ àyànmọ́ òun ẹ̀ẹ́ kọ̀sẹ́nìkan tó máa kọ́lé àti àyànmọ́ lẹ́yìn ọlọ́run ẹlẹ́ẹ̀kejì àlùkọ́dàrú la yóò gáyé ruhu síhìrì kágbà pé ẹbù jẹ ẹbù mu ẹsọ mọ́ra ẹsọ mọ́ dì í kò lè yí kádàrá tọ́lọ́mọ́ sí kíní tọ́lọ́mọ́ bá kọ́ padà àwọn mẹ́ta wọ́n lè sógun owó ẹnìkan lówó àwọn méjì ya wèrè nínú táwọn méjì náà lówó ìgbà tó sínú kádàrá wọn èyí tó lówó yẹn wà nù kádàrá yìí lójú olówó kìí ṣe ògùn yẹn lọ́sọ̀ọ́ di olówó kápẹ́kọ̀ bá lọlé lóògùn ni àsìkò tí ó ní owó náà ni àsìkò tí olówó yẹ ìgbàgbọ́ mùsùlùmí ìrọ́lẹ̀ ògùn jama tó bá jẹ́ pé ògùn bá ń sọ ìyàdó lówó ni àwọn baba aláwo àwọn ni wọ́n lówó jùlọ wọ́n ọ̀dẹ̀ ní máa gbówó sẹ́lọ́wọ́ yín <laughs> baba skama ó ní iṣẹ́ yẹn ti parí ah, mo nídìí owó ah. èmi náà nídìí owó mo fẹ́ fowó yẹn mo fẹ́ fi ṣe kánì àbí kí n gbẹ́fẹ́ lómi ni ẹ̀wọ̀n ní bàbá ẹ̀ lówó ẹ búrókì àbí ọ̀tá ọlọ́ni ẹ̀yin bàbá wọn ẹ̀yin yá wa àlẹ́ yìí mánu bil qadar wọ́n ní mánu pẹ̀lú kádàrá la yunafi máa lákàtà bil asbab kò ní kéèyàn má ṣe gbìyànjú o ọlọ́run ọba ti kọ owó tí kálukú ọlọ́run ti kọ ọmọ fáwọn tó máa bímọ àbí ẹjọ́ bí ọkùnrin nìkan ẹni tí ó bí obìnrin nìkan ẹni tí ó bí ọkùnrin àti obìnrin àwọn tí ó máa bí bèjì ìyá kan bẹ ládùúgbò wa ẹ̀mẹ́ta ló bí bèjì ẹwà kọ́lẹ̀ àkọ́lẹ̀ pé èyàn ó bímọ ti wà àbí kéèyàn wá ní òun ní fẹ́yàwó àbọ̀ òun fẹ́yàwó òun ní súnmọ́yàwó òun ní ṣe sábàbí ló fi jẹ́ pé àkọọ́lẹ̀ ìgbàgbọ́ nínú kádàrá ìgbàgbọ́ nínú kádàrá kò ní kéèyàn má ṣe ìgbìyànjú lórí sábàbí àfáàyẹn sáyàrí náà ni ó ní bọ́ọ̀lù ọba ti kọ́ pé òun ó bímọ òun ó ṣe kí ni òun ó bí bọ̀dọ̀ òun ò ní má rí àbí òun ó fẹ́yàwó òun ní súnmọ́ á ní a sábàbí àti kádàrá ní ṣe kí ni òun ní máa ń lọ papọ̀ tọ́bà wà nínú kádàrá rẹ̀ kó bímọ wọ́n náà gbọ́ gbìyànjú kó ṣe sábàbí kó fẹ́yàwó kó súnmọ́ yàwó kó lè bá bímọ ọlọ́ọ̀dẹ kádàrá pé a máa gbowó lóṣooṣù ẹni tó lòun ọ̀lọ́bí iṣẹ́ tó ní ah, iṣẹ́ kó lówó <laughs> iṣẹ́ kó lówó àmọ́ iṣẹ́ ni sábàbí owó ọwọ́ lòun ọ̀lọ́bí iṣẹ́ ó lẹ́yìn tẹ́ ń lọ́bí iṣẹ́ yẹn bọ́lọ̀ bá kádàrá pé ẹ̀ní lówó ẹ̀ní mi òun tó kò sí lọ́bí iṣẹ́ tọ́lọ̀ bá kádàrá pé òun máa lówó òun ó ṣe kíní òun máa lówó ó wá di ọ̀dì ọ̀dì 31 kálukú wọn kì í tẹ̀ ń bọ́nu machine àwọn tó ń lọ bíṣẹ́ kálukú kówó jáde ẹni ọ̀ lọ bíṣẹ́ náà sábà pé òun ti ní òun ò ti sábà bí àbí òun náà ti atm bọ́nu machine atm eh, machine ọ̀dà káàdì padà fún wọn ni kọ́ máa lọlé ibi kò sówó ń bẹ̀ wọ́n ní kọ́dé ń fìlà ákìlì téèyàn bá ní òun eh, òun gba kádàrá gbọ́ ẹ eh, ìmọ̀nù pẹ̀lú kádàrá ni pé òun ò ṣe gbìyànjú wọ́n ní orí ẹ̀ ti ṣe kí ni orí ẹ̀ ti dàrú. ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ọ̀rẹ́ ẹ olóòdì ń lògùn ọlọ́run sì ní fi ṣèfà olè nas ọlọ́run ni ẹ máa la oyin ìwòsàn bẹ nínú oyin anabini alaykum bil habati sauda anabini ẹ máa lo habati sauda ọdẹ rẹ ọlọ́run ní lògùn sọlọ́run tó ní ká lògùn anabi tó ní ká lògùn

a gbọ́dọ̀ máa fi kádàrá sí excuse lérí ẹ̀ṣẹ̀ tá a bá ń ṣẹ̀ ẹnìkan lọ lè bá Umar Khattab oye wọ́n mú olè kan lọ sọ́dọ̀ rẹ̀ wọ́n wá ní kí lóde tí ọjà lè ó ní sàrọ́kùtù bi qada'i Allahi wa qadari ó ní ó ti wà nù kádàrá ọlọ́run kó wọn jìngbé ni òun sì rí gbé tí ọba sínú kádàrá ọlọ́run ọba òun ò ní rí olè yẹn jà umar bakaso ó ní ọ̀nàdù nàbẹ̀rẹ̀bùka bí ilahi ìláhí wọ́kọ̀dàrí àwọn náà wà nọ ní gíńsì à legba nọ lẹ́gba tí wọ́n mọ̀ níbàmù pẹ̀lú ọba àtàkọlẹ̀ rẹ̀ wọ́n torí pé yọ́ yọ ma tí yọ́ kádàrà tó ń tó ń bẹ́dá sí kádàrà tó ń báwọn obìnrin fẹ́ràn kádàrà àwọn onítìrẹ́là ti ń bọ̀ náà nígbà tó fẹ́ rí náà kí ló dé tí wọ́n jáde kó ní bọ́lọ̀n bá kádà rẹ pé yọ pa ọ́ ikú ọmọ pa ọ́ bọ́lọ̀n bá sì kádà rẹ kò ní pa ọ́ kó rí náà kó gbára lé kádà rà ṣé bí o ṣe kí ni ọfà sẹ́yìn títìrẹ́là ti lọ àti ló dé tó fà sẹ́yìn tó bá rọ́tí kí ló dé tó fà sẹ́yìn tó bá rí nǹkan ní nǹkan tó fi ń gbé ẹlòmíràn ní kádà rà ìyàwó yẹn kí ló dé tí ọ̀ máa lo wá sí kó sì máa bẹ lọ́wọ́ ọba lérí ara rẹ̀ àníkádàdà tòun nìyẹn o àwọn àlùfáà wa wọ́n ní alimọ́mìn mọ́mìnì gbọ́gbọ́rọ̀ máa béèrè kọ́ máa kwẹ́ṣàn ọlọ́run fi wáì tọ́lọ̀n sí báyìí tọ́lọ̀n sí báyìí tọ́lọ̀n sí báyìí báyà lérí ara rẹ̀ àbílérí ìyàwó lérí ọmọ àbílérí ẹlòmíì náà ẹgbọ́rọ̀ máa kwẹ́ṣàn ọlọ́run la yusalu amma yafalu wa hum yusalun ọlọ́run wọn kì í bi òun nípa tóun ṣe òun lòun máa bí nípa ń tẹ̀yìn ṣe àlùmọ́mìn mùmìnì òdodo láyé ta ha sàrò bìláwó bìláwó nìkan gbọ́dọ̀ bọ́mọ̀ yẹn lọ́wọ́ kí ẹ máa gbé kajẹ́ pé a ah, ká pé mo bá ṣe báyìí nǹkan báyìí ọba ti ṣẹlẹ̀ lábala kádàrà ni ah, arábìnrin yẹn wọ́n nígbà tí wọ́n tún ṣe operation fún wọ́n lọ wá give up ó wá kú tóyúntóyún ẹ̀gbọ́n rẹ̀ wá ní ah, kápẹ́ bá gbé lọ general ni kápẹ́ bá gbé lọ general hospital ni ah àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wa mẹ́ ẹ̀kàn wéṣìtì ẹ̀mí àbúrò ohun ẹ̀kàn wéṣìtì ẹ̀mí fámílì àwọn mo ní doctor. kan bí kápẹ́ ọ̀dọ̀ dókítà yẹn bá wa. wá kápẹ́ ẹ bá ṣe báyìí <laughs> ọ̀nà ọ̀nà ọ̀nà ìjẹ̀bú ni wọ́n gbà nígbà wọ́n lọ ìkòròdú kápẹ́ wọ́n bá gbọ́ ọ̀nà bágà ni àwọn ah, ọba ti lásìdẹ̀ǹt kádàrá wọ́n sọ pé ká pé wọ́n bá gba abì kan tí kádàrá ti ṣe kíni tí kádàrá ti kò ká pé anabi sallallahu alaihi wasallam anabi ni wa ina asabaka shay anabi ni zai kankan ba bọ́ láburú fala taqul mama sọ pé law anni fa'altu kafin mu ba shi báyìí la kana kaza kana kaza wa kaza ìbá ti rí báyìí báyìí ni ọba rí walakin kulli qadarullah wa ma sha'a fa'al nítorí ọmọ sọ ni pé kádàrá ti gbẹ nítorí ọ̀hún sì fẹ́ òun náà lọ ṣẹlẹ̀ kádàrá ti gbẹ nítorí ọ̀hún fẹ́ òun náà lọ ṣẹlẹ̀ ànábì ni fàyín nà láwò torí pé kọ́ ọmọ ní bàbá ṣe báyìí kápá bá ṣe báyìí ni taftahu amal ash-shaytan ọ̀nà àṣetáàni lára àyàn tí ó fi bá tèèyàn jẹ́ ọmọ wa máa gbé kan ha kápẹ́ oògùn báyìí lọ́ba lò oògùn yẹn ìbá ti kù lójú wọn lọ́mọ wa máa ń pè ah ìbá ti kù ah kápẹ́ mo ṣe wà mẹ́gbàá tó fẹ́ lóògùn yẹn fún ni ká pé oyé ọba lóògùn yẹn ìbá tí ìbá tí kú tọ́wọ́ tí wà náà kádàrà ọlọ́run bó lóògùn yẹn náà kí náà padà ṣẹlẹ̀ ọmọ padà kú náà wọn bá ti gbọ̀nà bẹ́gà ọ̀yẹ́ kángbọ̀nà bẹ́gà náà tọ́lọ́mọ kára àti àṣìṣẹ́ntì máa ṣẹlẹ̀ ńjọ́ yẹn wọ́n máa ṣẹlẹ̀ mẹ́ ká pé kọ́ọ̀sì báyìí lọ́ba ṣe ni ìbá ti dolówó kó ṣe kọ́ọ̀sì yẹn náà jẹ̀mọ́ ní tọ́lọ́n fẹ́ sọ́dà náà ló ṣe kíní òun náà lọ́ọ́yà yìí alikọ́dàrú láàyò náà fi dùn á ẹ̀yin bàbá wa wọ́n ti gbé kálámù kó lérí ìwé kádàrá ibi wọn kọ kádàrá sì ti gbẹ ọwọ́ à ń torí bẹ́ẹ̀ ọwọ́ ní onídàádúrà mọ́ ìtọ́lọ̀ ń fẹ́ ṣe ó ti parí kí ló fẹ́ mọ̀ sàdúrà fi mọ̀lẹ́ amẹ́lì ah wọ́n ní máa sàdúrà o àníbìgá máa ń sàdúrà a ní wákì ní sàrọ̀lá máa kọ̀dẹ́ yìí tánàbí bá ṣe kùnúùtù lóru اللهم اهدني فيمن هديت وبارك لي فيما عافيت وقني واصرف عني شر ما قضيت ọlọ́run ọba ò mọ́sà yìí kò fún mi àkọọ́lẹ̀ ẹ̀bú tó ti kọ lérí mi ọlọ́run ni ẹ pè mí máa dáhùn bọ́ọ̀ bá ti ń pe ọlọ́run ọba káyà àdá tó da lọ́wọ́ níwájú yẹn tọ́lọ́ ọlọ́run máa gbàdúrà yẹn àbí bọ́ọ̀ bá ti wá pe ọlọ́run ọba mọ́ ìtumọ̀ ẹni pé káyà àdá tí ọ̀dà ló ṣe kí ni òun lọ́wọ́ níwájú tọ́lọ́ ọlọ́run ni òdò ọ̀hún ní aṣíṣẹ́jì bìlà kù ẹ pè mí màá da yín lọ ọba tí ń béèrè owó ọlọ́run padà fún ọ ọba tí ń béèrè ọmọ ọlọ́run padà fún ọ ọba tí ń béèrè kò ọlọ́run padà fún ọ ká máa ṣàdúrà yẹn ọ̀ràn yẹn ni ó a kì í sọ pé kádàrà ti gbẹ ẹ̀já fàdúrà lẹ̀ ìgbé tọ́lọ́run bá fẹ́ ṣe ní oṣù kínní lọ́ máa ṣe o aláwa ni ẹ pè mí òun dáhùn ẹ béèrè òun fún yín ẹ̀hẹ́ ni wọ́n ti ń ṣàdúrà ìtumọ̀ ni pé dáadáa wà wájú fún un mo bẹ lọ́wọ́ bá nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ inú wọn bá ta sọ ìyọ́lọ́jọ́ sàǹfààní fún mi ti mọ̀ sọ́ kọ́lọ̀já ń sànfàní fáwàtà gbọ́ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh inna kulla shay'in khalaqnahu biqadar وما أمرنا إلا واحدة كلمح بالبصر